àwa má rí ọba elédùmarè tó ń dáàbò bò mí tọkọtaya tẹbí tará tó ń dáàbò bò tọmọ tẹbí tará ìgbòkègbodò wa kò jẹ́ kó já sórí asán ìgbòkègbodò wa kò jẹ́ kó já sórí asán à ń yan fanda fanda lójú apẹ̀gàn bí ọ̀pọ̀lọ́ ṣe ń yan lójú ẹlẹ́gùsí ẹlẹ́gùsí ò gbọ́dọ̀ yí láta. hey, you merciful God. Ma fi jóyin baba, ma fi jóyin baba ògo. Oh, ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà. Inú mi dùn láti kí yín káàbọ̀ sí orí ètò wa ètò Miliki Express. Ẹ wo bínú mi ṣe dùn tó tí bá ní kí n máa yin Ọlọ́run lógo lọ. A kúrò ń bíbá ìlérí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ṣùgbọ́n ọlọ́run dá ẹ̀mí èmi àti gbogbo ẹ̀mí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó ń wò wá ẹ̀ níbikíbi tọ́lọ́run bá ti fún yín ní àǹfààní láti máa wò wá lọ́jọ́ tòní ọlọ́run dá mi sí ọlọ́run dá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà sí ó yẹ kí a dúpẹ́ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló mà ti lọ kí ṣe pé a fi ń yọ̀ wọ́n ṣùgbọ́n a fi ń gbé orúkọ olúwa ọlọ́run ga nítorí pé Masifu god lóòótọ́ ọba aláàánú òní ọlọ́run wa ẹ káwọn lẹ́kan sí sí orí ètò miliki express ètò tó miliki ẹ̀ṣẹ́ yìí náà mo bá ṣe máa ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tó bá ti rí èmi olólùfẹ́ yín olúwa tóyìn òkì kí ni kí ẹ máa retí ìdárayá yín òun ló jẹ mí lógún fún àǹfààní gbogbo àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń pàdé mi fún ìgbà àkọ́kọ́ orúkọ tèmi náà yí padà orúkọ mi ni olúwa tóyìn òkí ọmọngàn nílẹ̀ ọkùn ọmọngàn lọ́gìdì ẹ̀ ni o ọmọngàn lókóró okun o là ń kí ni nílùú tèmi ṣàlàfíà kẹ̀kà kábíṣe rí mo wá ní kábà mo wá ní kéye èmi ni ọmọ rẹrùrẹrù àmẹ́pọ̀ yọrùnú ọmọ kálẹ́dùró bẹ̀ṣù ọmọ alálẹ́ lìsọ̀kan ọmọ akíkọ kọlí sọkọ ọmọ alùbú omi méjì ọ̀kan jẹ́ ọmọlú ọ̀kan jẹ́ ìhàgì ọmọ bàbá ìṣolójó líkàlíkà ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò Miliki Express ní orí ètò lónìí ilẹ̀ tí máa ní àǹfààní láti máa gbọ́ gbogbo àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà nípa àwọn ìlúmọ̀ọ́ká gbajúmọ̀ òṣèré wa ìròyìn nìkankan ẹ a ó ní àǹfààní láti lọ sẹ́yìn tàgé láti rí bí wọ́n ṣe ń pò bó ṣe ń fi iyọ̀ fatafirú fipamọ́ sí wọ́n ṣe ń yí gbogbo rẹ̀ pọ̀ mọ́ra láti dodidi láti lè di sinimá àgbéléwò fún ìgbáládùn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìyẹn nìkan tún kọ́ ọ́ a ó tún ní àǹfààní láti máa wo ìgbésí ayé àwọn gbajúmọ̀ òṣèré wa ẹ̀ ní orí ẹ̀rọ ayélujára ẹ̀ gbogbo àwọn kan tó máa ń ṣe àwọn fọ́nrán kéékèèké tó máa ń jù ẹ̀ sí orí ẹ̀rọ ayélujára abala náà wà ní ìkàlẹ̀ à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń gbóná fẹlifẹli bí àmàlà tó jiná ẹ bá wá nǹkan fìdílé ẹ nítorí pé mo ṣèlérí fún yín lẹ́nu pé ẹ máa jẹ̀gbádùn ètò tèní yìí ẹ bí a ṣe máa ń gbádùn òyìn nítorí pé yùngbàyùngbà òun là ń gbóyin kí ètò kan tún máa tẹ̀síwájú ẹ ẹ jẹ́ ká lọ gbẹ́sẹ̀ wá ká lọ fẹsẹ̀ rájọ́ sí orin ọmọ wa qdot tí wọ́n pè ní gbẹ́sẹ̀ à ń bọ̀. ẹ káàbọ̀ sí abala ìròyìn tó ń gbóná fẹlifẹli ní ẹ̀ka tíátà gbajúmọ̀ òṣèré yomi fábíyì ti pariwo síta lórí ẹ̀rọ ayélujára nípa àwọn ọ̀rọ̀ rúnrún kan tí ó jẹ́ irọ́ tí kò sì fìdí múlẹ̀ tí àwọn oníròyìn lórí ẹ̀rọ ayélujára ti gbé jáde nípa àwọn ọmọ olóògbé aisha abimbola àwọn oníròyìn yìí ti sọ wípé gbajúmọ̀ òṣèré lọ́lá àlàó tí ó jẹ́ bí ìyá fún àwọn ọmọ olóògbé aisha abimbola kò tọ́jú àwọn ọmọ náà dáadáa òṣèré yomi fabiyi ti jáde láti fi rẹ̀ múlẹ̀ wípé irọ́ gbáko ni ẹ̀sùn yìí o nítorí pé àwọn lọ sí ìlú canada tí wọ́n sì bẹ àwọn ọmọ náà wò láì sọ fún wọn tẹ́lẹ̀ wọ́n ní inú àwọn ọmọ náà dùn gidi gan láti rí wọn wọ́n dẹ̀ sọ wípé gbajúmọ̀ òṣèré lọ́lá àlàó tí ó jẹ́ bí ìyá fún wọn ó ń tọ́jú wọn dáradára pàápàá jùlọ wọ́n ní àwọn àwòrán àwọn ọmọ aisha abimbola ni ó wà káàkiri lára ògiri ilé lọ́lá àlàó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ̀ wọ́n ní ìlú Canada ti jáde láti sọ pé irọ́ gbáko ni àwọn oníròyìn yìí ń sọ o wọ́n ti gba àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára lámọ̀ràn kí wọ́n dẹ́kun àti gbé ìròyìn tí kò fìdí múlẹ̀ jáde nítorí òkìkí tí kò níyì. àwọn gbajúmọ̀ òṣèré kan ló ń yayọ̀ pé àwọn tó ń tẹ̀lé wọn lórí ẹ̀rọ ayélujára ti Instagram ti lé sí i o. àwọn bíi Victoria Kọ́láwọlé wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára láti dúpẹ́ pé àwọn followers wọn ti pé five hundred thousand. ẹnì kejì ni gbajúmọ̀ òṣèré ti ẹ̀ka tíátà ti òyìnbó Rita Dominic wọ́n dúpẹ́ pé àwọn followers wọn ti di six point one million followers. ẹnì kẹta ni òṣèré ti ẹ̀ka tíátà yorùbá ayọ̀bámi oyinkan tí àwọn olólùfẹ́ wọn pè ní oyíta ni wọ́n dúpẹ́ pé wọ́n ti rí àmì ìdánimọ̀ lórí ẹ̀rọ ayélujára ti instagram ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní verification ẹnì kẹrin tí ó jẹ́ moyo lawal ti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wọn pé wọ́n ti ní one million followers. ìròyìn ti tẹ̀ wá létí wípé gbajúmọ̀ òṣèré ti ẹ̀ka tíátà ti òyìnbó nígbà kan rí Ernest Asuzu ń tọrọ fún owó àti ìrànlọ́wọ́ ní Èkó láìpẹ́ yìí ni àwọn kan rí wọn ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń tọrọ tí wọ́n dẹ̀ gbé fọ́nrán náà jáde lórí ẹ̀rọ ayélujára àwọn ìgbìmọ̀ aṣojú Actors Guild of Nigeria ti ìpínlẹ̀ Èkó ti ṣe ìwádìí sí ọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ rí wípé òótọ́ ni òṣèré Ernest Asuzu ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn stroke fún ọdún pípẹ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn ti ná gbogbo owó wọn tán ìdí rẹ̀ ni àwọn ṣe ń tọrọ àwọn olúkálùkù nínú ẹgbẹ́ Actors Guild of Nigeria wọ́n ti gba account number wọn tí wọ́n dẹ̀ ti ń fowó ránṣẹ́ sí wọn láti lè ràn wọ́n lọ́wọ́ ìtàn arákùnrin yìí ti fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye lórí ẹ̀rọ ayélujára tí wọ́n dẹ̀ ti rí ẹ̀kọ́ pàtàkì kọ́ níbẹ̀ ìyẹn ni wípé nígbà tí òkìkí bá ń tàn tí owó dẹ̀ ń wọlé kí àwọn òṣèré wa ní àṣà àti fowó pamọ́ tàbí kí wọ́n ní òwò mìíràn tí ó mú owó wọlé a gbàdúrà kí ọlọ́run fún wọn ní àlàáfíà o àgbà òṣèré ti ẹ̀ka tíátà ti yorùbá màmá wa ìdòwú phillips tí àwọn olólùfẹ́ wọn ń pè ní mama rainbow ti gbé fọ́nrán kan jáde lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti gba àwọn obìnrin ní àmọ̀ràn wọ́n sọ pé kí gbogbo ọ̀dọ́mọdé obìnrin kọjú mọ́ iṣẹ́ wọn kí wọ́n má ṣe gbọ́kànlé ọkùnrin kankan fún àtijẹ àti àtimú wọn. wọ́n ní láti ìgbà tí àwọn ti pàdánù ọkọ wọn wọn kò fi àyè gba ọkùnrin kankan ṣùgbọ́n àwọn tẹra mọ́ iṣẹ́ wọn ni o. wọ́n ní ìgbésẹ̀ yìí ló lè jẹ́ kí obìnrin gbé igbá orókè. mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn àwọn ìròyìn tó ń gbóná fẹlifẹli ní ẹ̀ka tíátà. púpọ̀ fọ́nrán kejì tí mo fẹ́ máa mú wá fún ìgbáládùn ẹ̀yin olólùfẹ́ wa ní Yomi Gold gbogbo alamọ̀ gbajúgbajà òṣèré tíátà ti Yorùbá tó yẹ pé hmm, láti bí ìgbà kan báyìí a gbọ́ pé wọ́n ti relocate lọ sí ìlú òyìnbó níbẹ̀ ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí akọ̀rí wọn wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti sọ pé àwọn mà ti múra àwẹ̀ àwọn mà ti múra àwẹ̀

ṣúgà wà lórí tébù. ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà fọ́nrán kan tí mo fẹ́ jù báyìí ní ti hmm, bàbá wa olólùfẹ́ wa Mr. Latin ẹ eh, Bọ́lájí Àmúsàn ah ah àṣẹ bàbá moge gé ta báyìí tó bá sọ fún mi màá ní pé irọ́ ni ṣé àwọn nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí nígbà tí ìyàwó wọn ṣe ọjọ́ ìbí wọn ah ah tàbá rí bàbá bàbá wa kọrin ìfẹ́ nínú ilé wọn láti orí òkè láti orí upstairs wọn wá rìn wá sísàlẹ̀ ẹ wá rí gbogbo wọn wá fi àwòrán ìyàwó wọn ó wá wà káàkiri gbogbo àyíká lára ògiri ilé wọn ẹ wò ó ó fani mọ́ràn gan ẹ ó dùn gan gọ̀gọ̀ ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn fọ́nrán díẹ̀ yìí àbọ̀. Happy birthday to you, my love, my darling, my chairman of University Level Family. my pillar of strength, my pillar of hope, the mother of my children, the one and only Roke Shinola Amusha. I appreciate you. I love you. I appreciate your support over the years. There's nothing I can say than happy birthday to somebody I love with all my heart. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, darling. Happy birthday to you. Happy birthday to you, my love, my darling, my general of goodness, my flower stand my pillar of hope, the mother of my children, the one and only Roke Shinola Amushi. I appreciate you. I love you. I appreciate your support over the years. There's nothing I can say than happy birthday to somebody I love with all my heart. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, darling. Happy birthday to you. ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa ṣe mọ̀ pé mo sọ fún yín abẹ́yìn náà rí nǹkan báyìí <laughs> tó bá sọ fún wa pé Mr. Latin pé wọ́n ṣì wà in love pé wọ́n ń tage pẹ̀lú ìyàwó ẹ̀ máa sọ pé irọ́ ni àìwò orí mi dé ẹ̀wò ní bọ́n ṣe kọrin happy birthday fún ìyàwó wọn fọ́nrán kan tó kù tí màá fi máa kásẹ̀ abala yìí nílẹ̀ ẹ ṣe mọ̀ ó pé nígbà kan ní ọdún tó kọjá mo mú ìròyìn wá pé gbajúmọ̀ adẹ́rìn-pòṣénú Ìjẹ̀bú pé wọ́n pàdánù bàbá wọn bàbá wọn ṣaláìsí láìpẹ́ yìí ni wọ́n lọ sí Ilíṣà Rẹ́mọ ní Ìjẹ̀bú níbi tí wọ́n ti lọ sin bàbá wọn fọ́nrán lóríṣìí méjì la máa mú wá níbi tó ti ń ṣe ayẹyẹ orin kíkọ wake up fún bàbá wọn àti níbi tá ti rí àwọn gbajúmọ̀ òṣèré bí wọ́n ṣe ń bọ̀ ẹ̀ bíi Kẹ́mi gbogbo fọ́nrán yẹn mo máa jù fún ìgbàládùn yín ẹ wo ẹ bá wá nǹkan fìdílé ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn fọ́nrán yìí à ń bọ̀. changed up. I have something very interesting to show you. Oh, oh, indirectly pass this out to me. No, Auntie me. Ọlá mi. Ṣé mi sọ̀rọ̀ náà? Ṣé bí mi ni mò ń sọ̀rọ̀? Ṣé ah, mi ni mo sọ̀rọ̀ kan náà? O lè sọ pé ẹ̀ table manner kọ́ máa jẹun kọ́ máa sọ̀rọ̀ wọ́n fẹ́mi. Èmi àtọ́kọ mi sọ̀rọ̀. Èmi pàṣẹ kí ló pọ̀ ní pẹ̀lú. Ẹ kó lè pé mi okay. kí mi ò kí kí kọ́ mi báyọ̀ ṣeré. Ah, Ẹni mi ò fọkọ mi báyọ̀ ṣeré o. Ẹni mo ti sọ fún ẹ wípé tó bá fẹ́ kí ẹ tó bá ju ẹ lọ kó dọ̀bálẹ̀ kì í sí bẹ́ẹ̀ mo fọlá àwọn tọrọ ni kébélé ò bá tiẹ̀ jọ ẹni a ẹni. wà á wá wà ní títí ẹ̀yìn wà á wá sí ọ̀rọ̀ jíjì kò kí ń ṣe ọkọ ìgbọ́ tèmi ló bá máa fi ṣàlè. kí ni ìletò tí tọmọ yẹn bá ti wà kó máa gbé gbóná wà máa gbé gbóná. ó dẹ̀ mọ̀ pé it's not good. wo my dear ẹ̀kọ́ gbígbóná ó ń fẹ́ sùúrù. nọ́ọ̀mà kan ló wá lọ́sàn-án wọ́n ní kí bá ti change tán I have something very interesting to show you. o oh, o oh, indirectly oh, pass this out to me. no me. aunty mi ọlámi. Ah, ṣé mi sọ̀rọ̀ náà ṣebí mi ni mò ń sọ̀rọ̀ ṣebí ni mo sọ̀rọ̀ pàlà ah, o lè sọ pé ẹ eh, table manner kọ́ máa jẹun kọ́ máa sọ̀rọ̀ wọ́n kẹ́lẹ́ yẹn. èmi àtọkọ mi sọ̀rọ̀ èmi pàṣẹ kí ló pọ̀ sí pẹ̀lú. ó lè pé mi ò eh? kí mi ò kí kí kọ́ mi báyọ̀ ṣeré ah, eh, èmi ò fọkọ mi báyọ̀ ṣeré o. ẹ bí mo ti sọ fún ẹ wípé tó bá fẹ́ kí ẹ tó bá ju ẹ lọ kó dọ̀bálẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ mo fọ́ láwọn tọrọ ni kébélé ọgbà tí ẹ̀jọ́ pọ̀ ẹni a sì jálé ẹni. wàá wá wà ní títí ẹ̀yìn wàá wá sí ọ̀rọ̀ jíjìn kò kí ń ṣe ọkọ ìgbọ́ tèmi ló bá máa fi ṣàlè. kí ni ìletò tí tọmọ ẹ bá jẹ wàá kọ́ máa gbé gbóná wàá máa gbé gbóná. ó dẹ̀ mọ́ ẹ pé oh, it's not good. wo my dear ẹ̀kọ́ gbígbóná ó ń fẹ́ sùúrù. kí ló ṣẹlẹ̀? wọ́n kan ló wá lọ́sàn-án wọ́n ní kí n drop package ó lẹ́yìn gangan ni kí n fún ó ní mrs mosun. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yàn olólùfẹ́ wa nílé lóko lọ́nà sinimá kan lókù tí màá fi máa kásẹ̀ abala yìí ńlẹ̀ ẹ kí lórúkọ sinimá yìí wọ́n ń pè ní photocopy bẹ́ẹ̀ ni o ẹ kì í ṣe pé ẹ movie trailer ẹ̀kọ́ mo fẹ́ ṣe àfihàn ẹ̀ o ẹ àwọn fọ́nrán kéékèèké tán máa ń jù lẹ́yìn ìtàgé nígbà tán bá wà ní oko eré ẹ òṣèré kan tí wọ́n ń pè ní Yomi Soyombo àwọn ló ju fọ́nrán yìí sórí ẹ̀rọ ayélujára a rí wọn níbi tó ti wà ní hmm, ilé àdúrà kan tó yẹ pé wọ́n ti jàkàrà jàkàrà wọ́n ní ẹ̀ wọ́n fẹ́ fàkàrà jíjẹ pa wọ́n ní oko eré yẹn ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn díẹ̀ nínú sinimá tí wọ́n pè ní photocopy ẹ a gbọ́ pé àwọn àgbààgbà òṣèré bíi Múyìwá Adémọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ló kópa nínú sinimá yìí tó jẹ́ wípé ẹni tó jẹ́ olóòtú rẹ̀ ni Ọlábísí Àjàsá ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn sinimá photocopy à pàdé olókun kó má gbére pàdé olókun mọ́ ọ̀dọ̀ rẹ ni ó máa gbére bọ̀ alùpùpù tí ń gbére pàdé ọlọ́ṣà kó má gbére pàdé ọlọ́ṣà mọ́ ọ̀dọ̀ rẹ ni ó máa gbére bọ̀ ó yá mú oṣù dẹni ńlá lónìí. ọ̀ọ́kan ilé olúfin ọ̀gbọ́dọ̀ wúgbẹ́ di ẹ̀kú ilé olúfin ọ̀gbọ́dọ̀ ṣe mí ní jọjọ ẹrù jẹjẹ kan bẹ lákọ tó gbọ́ olúfin ojoojúmọ́ ní fíìmù gbọ́ báṣẹ bá mú mi àjò bí gèrè bá mú mi àpọ̀ àjà tí ọlọ́mọ nù ò ní dọ́lọ́sà lóhùn. ka ọjà rẹ wá ògúngún ní sọ̀kọ́ wá fọ́ọ̀dẹ̀rẹ̀ ṣe gbùgbé ọyá mú àkà jẹ mú àkà jẹ. mú ìwà o egungun kì í gbé sómi káró mọ́ra owó rọ̀ báyìí arọ lọ́rọ̀ o tó sì bẹ́ẹ̀ lẹ́yẹlé fi ń kórè adé wọlé adé ọ ní ṣùgbọ́n mú un kó arẹ́rẹ́ patiko là ń gbóhùn ẹja ìfàyàfà là ń mọ̀nà bí ejò bá gbà